ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ tó dòdò Jésù n kò jẹ́ gbẹ́kẹ̀ lóhun kan lẹ́yìn orúkọ ńlá Jésù mo dúró lé Kristi àpáta. mo dúró lé Crystal pátá ilé mìíràn ìyanrìn ni abala gbogbo náà ni mo bọ́ sí bẹ́ẹ̀dẹ̀rẹ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run lẹ́ni wọ́n ti wà pẹ̀lú mi lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni ẹ káàbọ̀ bàbá wa sórí ètò Ògo Ìgbàlà. ẹ ṣeun olótú. ṣe dáadáa lẹ dé. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. bàbá wa mo ní àǹfààní láti gba àlejò bàbá wa pásítọ̀ Babalọlá Jonathan láti ìjọ Christ Apostolic Church òkè ìyanu tí wọ́n wà ní ìlú Ẹ̀gbẹ́dà wa bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sà sórí ètò Ògo Ìgbàlà lẹ́ẹ̀kan sí. ẹ kúlẹ̀ o olótù mm-hmm. ṣé àlàáfíà làwọn náà bá yín. àdúpẹ́ bàbá wa mo máa bá wa sọ̀rọ̀ lórí àkòrí tá a pè ní kò tí ì tán fún ọ àbí bẹ́ẹ̀ni. wọ́n ní kò tí ì tán fún ọ bàbá wa ẹ̀gbẹ́ ńlẹ̀. ṣáájú ohun gbogbo ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́rọ̀ ọ̀fẹ́ àtàlánú àsọpọ̀ ẹṣẹ́ fún àsìkò báyìí tẹ jẹ́ kí ó ṣojú wa ọlọ́run àsìkò tó fún ọ̀rọ̀ yín ẹ bá wa sọ̀rọ̀ nípasẹ̀ ọ̀rọ̀ yín ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká dẹni ìdáláre àtàwọn tó wò wá nílé àtàwátàwà ń bí nípasẹ̀ ọ̀rọ̀ yín ẹ wá wa sàn jésù olúwa wa àmín àmín a rí ní àwùjọ wa lénìí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n gbà wípé kò sí ìrètí fún àwọn mọ́ hmm. débi wípé ohun tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń wò lénìí ni pé kóun para òun hmm. láì dẹ̀ wò wípé bí èèyàn bá para ẹ̀ nígbà tí ó yẹ kó kú. Hmm Hmm. ó jẹ̀bi ikú ó jẹ̀bi ikú a rí ọ̀pọ̀lọpọ̀ là ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ là ń rí lórí ẹ̀rọ ayélukára bí hmm. ajere wípé kò rówó lé san hmm. ohun tó dẹ̀ kù ni pé kó lọ ra oògùn tó fi ń pa ẹ̀fọn láti lọ dààmú gbogbo wọn dẹ̀ bẹ̀rẹ̀ sí kú ṣùgbọ́n a fún mi ní ìròyìn ayọ̀ yìí wípé kò tí ì tán fún wa kò tí ì tán mo máa mú àyọkà ọ̀rọ̀ mi láti inú ìwé johannu orí karùn-ún johannu orí karùn-ún mo máa bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ karùn-ún ọkùnrin kan wà níbẹ̀ tí a sọ fún wa wípé ó jẹ́ arọ hmm. fúnra ara ẹ̀ ló ń sọ fún jésù wípé òun ti wà ní etí omi adágún hmm. fún ọdún méjìdínlógójì which is thirty eight years. years gbogbo ìrètí rẹ̀ òun ni pé nígbà tí omi adágún yẹn bá rú tí áńgẹ́lì máa ń wá lẹ́ẹ̀kan lọ́dún tá a bá bẹ̀rẹ̀ sí kà láti ẹsẹ̀ kínní wípé bí áńgẹ́lì bá wá lẹ́ẹ̀kan lọ́dún ó máa rú omi so ibẹ̀ lòun wò pé ibẹ̀ ni ìwòsàn òun wà ọ̀pọ̀lọpọ̀ wa lénìí a ti gbójúlé àwọn ọ̀nà kan pébi tó máa gbà wá rèé bíbélì jẹ́ kó yé wa nígbà tó dé ẹsẹ̀ kẹta ìwé Jòhánù orí karùn-ún yẹn ó ní odò yẹn ó ní ìloro márùn-ún tábàdẹ̀ ní káwo náà ọ̀nà mélòó la lè sọ pé ó gbà nínú la lè sọ pé ó wọnú ayé ọ̀nà iwájú ẹ̀yìn ọ̀tún òsì ìsàlẹ̀ hmm. ṣùgbọ́n ibì kan wà tí gbogbo wa òkè máa ń fi yè sí hmm. tí ń ṣe òkè nítorí àwọn ìlà kọjá wa máa ń wò ó pé bọ̀dá mi ò ràn mí lọ́wọ́ àǹtí mi ò ràn mí lọ́wọ́ lágbájá hmm. ò ràn mí lọ́wọ́ a kì í máa ń dá ọkàn wa padà sí ọ̀dọ̀ Ọlọ́run mọ́ Hmm. psalm one hundred and twenty one ní èmi yóò gbójú mi sórí òkè wọn ni hmm. níbo ni ìrànwọ́ mi yóò wá ti wá kò tí ì tán níwọ̀n ìgbà tí ọlọ́run rẹ̀ sì wà láàyè ìgbà tí jésù dé a bẹ̀rẹ̀ sí kan onírúurú àwọn èèyàn tó wà níbẹ̀ ṣùgbọ́n ìgbà tí jésù dé jésù wò ó pé ó ti pẹ́ níbẹ̀. Hmm gbólóhùn ó ti ó wò ó wípé lóòótọ́ àwọn èèyàn tó níṣòro pọ̀ ṣùgbọ́n wò ó pé lè ti pẹ́ níbẹ̀ ẹgbọ́n mà bí ọlọ́run bá máa dáàyàn lóhùn ìhà tí èèyàn kọ sí ọlọ́run gan fúnra rẹ̀ láti inú ọkàn wá kì í ṣe outward look bí kò ṣe inward look kò tí ì tán fún gbogbo àwọn ènìyàn ẹ jẹ́ ká padà sínú ìwé bíbélì wa náà inú Genesis yẹn a bẹ̀rẹ̀ sí sọ nípa ti Sarah hmm. ìyá àgbàgbọ́ kó tó di pé ó bí ọmọ at age of ninety hmm. kò di bàbá wa Abraham, sì dúró sínú ìgbàgbọ́ yẹn ìdí ta fi ń pè ní bàbá àgbàgbọ́ ta fi ń pè ya Sárà náà ní ìyá àgbàgbọ́ ó sì dúró nínú ohun tí Ọlọ́run sọ kò tí ì tán bá a bá lè gbá ọ̀rọ̀ Ọlọ́run mú hmm. ọ̀pọ̀lọpọ̀ wa lé ní ọ̀pọ̀lọpọ̀ gọ́gàn lọ ni kò tiẹ̀ òye ohun tó yé lóbi dàbí pé ọ̀pọ̀lọpọ̀ sọ pásítọ̀ tàbí wòlíì wọ́n sọ wọ́n di òòṣà. Hmm wọ́n sọ wọ́n di òòṣà wọ́n máa lé wọn káàkiri wọn ní à bàbá yóò ràn mí lọ́wọ́ kò ṣe kinní kan ó di ìgbà tí wọ́n fúnra rẹ bá lè gbá ọlọ́run mú pé mm. ọlọ́run kò tí ì tán arákùnrin ta sọ pé wọ́n á for thirty eight years mm. mo máa ń ṣe àlàyé tèmi wípé ẹni tó lè ká pé òun ti lọ́dún kìíní mm. òun ti lọ́dún kejì òun ti lọ́dún kẹta ó túmọ̀ sí pé ó ti gbó kó tó débẹ̀ sọ́nà tá a bá ṣì wò tá a bá padà sí ọ̀dọ̀ ọlọ́run kò sí ìgbà téèyàn ń lò láyé tọ́lọ́run ò kì í rà padà fún ìyanu ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹ̀rí tá a ti ní lónírúurú hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lójúkojú àtàlẹ́ nígbàanì àti nísinsìnyí tá a sì lè sọ nípa ẹ̀ hmm. so kò tí ì tán hmm. kò tí ì tán tá a bá tún wá padà ìwé jẹ́ orin ìwé Dáníẹ́lì orí kankanlá yẹn thirty two bíẹ̀ ó ní fún àwọn tí ó mọ ọlọ́run ó ní wọ́n ó ṣe ìṣe akọni. bẹ́ẹ̀ni. sọ́nà tábàlì bíbélì sọ pé ìgbàgbọ́ yín o a mú òkè kó ṣìdí mm. bó bá kéré bí ìwóró mustadi a wá mú kí òkè kó ṣìdí wá sọ fún òkè pé ìwọ òkè ṣìdí òkè á dẹ̀ ṣìdí now kò tí ì tán fún àwọn tí wọ́n bá rí i wípé kò ì tí ì tán hmm. Hmm. ẹ wò mà ọlọ́run òkè máa ń fọ́ọ̀sì èèyàn ṣe nǹkan mọ́ ayé Genesis ni ìgbà tó ti ní ta ló ṣe lé obìnrin tó fi fún mi hmm. ló wá dá wa padà sínú ìwé Matthew ẹ máa béèrè ẹni bá béèrè àrígbà ẹ kanlẹ̀kùn ẹni bá kanlẹ̀kùn ilẹ̀kùn á fún ẹ wá kiri ẹni bá wá ó dìgbà tó o bá pinnu nínú ọkọ̀ rẹ pé àníṣe kò tí ì tán nínú kò tí ì tán yẹn ní ìrúsókè agbára ọlọ́run ti máa bẹ ayé ènìyàn wò hmm. nínú kò tí ì tán ọ̀pọ̀lọpọ̀ ìgbà bá a ṣe rò bá a ṣe máa pélé ṣe máa ṣú kọ́ ló ṣe máa ṣú ńgbà míì ọlọ́run aláàánú á máa padà bẹ ayé àwọn èèyàn wò á máa padà bẹ ayé àwọn èèyàn wò ẹ tún jẹ́ ká padà sínú bíbélì hmm. ẹ wo ìyá wa tí wọ́n ń pè ní rúùtù abọ́kọ̀kú èmi hmm. máa ń sọ fún àyànmá ní kì í ṣe abọ́kọ̀kú ìpinnu ni. Hmm nígbà tí ìyá ọkọ ẹ̀ Naomi sọ pé ẹ wo ọkọ yìí ti kú ẹ padà hmm. ṣé òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ bímọ kan ní ìsìn tó dàbí pé ó ṣẹ̀ṣẹ̀ tún wá fẹ́ dàgbà tó fẹ́ wá gbé yín níyàwó ìkejì ẹ̀ ó fà ó padà ṣùgbọ́n ìpinnu wípé àní kò tí ì tán ó rí nǹkan kan wípé ìré hmm. sì fún ẹni bá wípé ìré lórí rẹ̀ gbámú. bẹ́ẹ̀ ni fún ẹni bá wò ó pé níwọ̀nba tó kù yìí o níwọ̀nba tó kù nínú two thousand and nineteen yìí o hmm. òun sì lè méèkì ẹ̀ e. bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni rẹ máa ń tọ́ sí hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa wò ó pé níwọ̀nba tó kù yìí òun á tún máa tún plan hmm. ayé òun ṣe ọ̀rọ̀ mo fẹ́ tún plan ayé ẹ̀ ṣe kọ́ rèé ní ìwọ̀nba tó kù yìí náà kò tí ì tán a sì ń tú àyànmọ́ àwọn èèyàn kọ àwọn èèyàn sì ń ní orin tuntun God is still a rewriter of story. Hmm. bírújá bírújá bẹ́sì bó bá lè ní orin tuntun hmm. tó lè sísọ pé nígbà kan ayé sọ pé ọmọ ìbànújẹ́ ni ṣùgbọ́n láàrin ẹsẹ̀ bíbélì méjì àwa lè máa sọ nípa jábẹ́sì wípé ìgbé ayé ẹ̀ ó yí padà àwọn tó wá di ẹni táwọn èèyàn tún wá ń rẹ́kàn mọ́ ní àwùjọ ẹ hmm. jẹ́ ká tún padà sínú bíbélì o ẹ máa wò ó ẹni tó arákùnrin tó ń pè ní Mẹfibóṣẹ́tì ogun ti lé lọ sí lódébárì tó rọ́gbé sá kò fẹ́ kú nítorí pé kò tí ì tán mà kò sẹ́ni tọ́lọ́run ò lè bẹ̀wò Dáfídì tí wọ́n lè padà ní ìjẹ́ nìkan kù ń lé Sọ́ọ̀lù tèmi ó ṣòro ọwọ́ mi fún hmm. áńgẹ́lì ìbẹ̀wò sì wà tó dẹ̀ ṣiṣẹ́ agbára hmm. àwẹ̀ èmi fúnra mi ní ẹ̀rí lórí ẹ̀ tó dájú hmm. áńgẹ́lì ìbẹ̀wò sì wà tó ṣiṣẹ́ agbára fún gbogbo àwọn ènìyàn tó ń bá ní ìgbàgbọ́ nínú wọn wípé kò tí ì tán gbólóhùn yẹn lágbára tó bá ìpinnu nínú ọkàn ohun téèyàn bá yàn ni ohun tó bá yàn ni pé irọ́ eléyìí à irọ́ àìsàn kọ́ ni ó pa mí irọ́ ikú ìkọlù mm, mm, irọ́ gbèsè ikọ́ ló máa pa mí síbẹ̀ nínú ìpinnu yẹn lọ́lọ́run ti máa ń rìn nínú ìpinnu yẹn lọ́lọ́run ti máa ń rìn inú mo lè sọ gbogbo ẹ pé kò ì tí ì tán bí ìwọ fúnra rẹ bá gbà wípé ọlọ́run ń bẹ kò ì tí ì tán fún ọ. ẹ ṣeun bàbá wa bàbá wa sì máa ní apá kejì ọ̀rọ̀ tẹ̀ ń bá wa sọ yìí nítorí pé ó ń wọ èmi gan ní akínyẹmí ara ó dẹ̀ dá mi lójú pé àwọn aráalé pàápàá wọ́n ti ń gba ìtúsílẹ̀ ẹni tó ti rò pé ó ti tán ṣe ti rí pé ọ̀rọ̀ ọlọ́run ẹyọ kan ni ètò àti sọ látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí náà nìyẹn wípé kò tí ì tán kámú ìgbàgbọ́ wa dání kámú ìrètí wa dání bàbá wa níṣẹ́jú kan ẹ bá mi sọ̀rọ̀ àṣẹ sínú ayé gbogbo ojú tó ti rò pé ó ti tán ní lọ́wọ́lọ́wọ́ báyìí. bí ọlọ́run ti ń bẹ bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ ọlọ́run ìpè àti ìyàn ọlọ́run bàbá àpọ́sù joseph ayọ̀ babalọ́lá gbogbo àwọn tí a ti sọ wípé ó ti tán fún hmm. mo sọ tàṣẹtàṣẹ ìpè bí ikọ̀ tí a rán wípé láti ìṣẹ́jú yìí ìkórìtà ìdójútì hmm. lẹ́ni ọlọ́run bẹ̀yìn wò kó fún yín ní orin tuntun kan. àmín jésù. bí ayé bá tiẹ̀ dúró láti fi yín ṣẹ̀sín hmm. ilẹ̀kùn ojúrere àti àánú láti ìṣẹ́jú mo ní kó ṣí fún yín. àmín jésù. kí ọdún two thousand and nineteen tó lọ èyí mm-hmm. tí ìgbàgbọ́ yín rọ̀ mọ́ ní lọ́wọ́lọ́wọ́ mo sọ wípé láti ìṣẹ́jú yìí kò tí ì tán o ẹ lọ wọnú ayọ̀ yín lọ bẹ́ẹ̀ lolúwa wí jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù bàbá wa gbogbo àwọn kankan wọn ń wò yín ẹ wọn sì fẹ́ kẹ́ gbàdúrà fún wọn wọn fẹ́ pè yín ẹ bá mi sọ àwọn ẹ̀rọ ayélujára yín fún wọn àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àti gbogbo ibi tí wọ́n ti lè pàdé yín pátápátá àti ilé um, ìjọsìn. wá ní orí mobile phone ẹ̀rọ alágbèéká nọ́mbà kan náà ni zero eight zero three six hundred one one four zero màá tuntun sọ zero eight zero three three six double zero one one four zero tó bá jẹ́ lórí Instagram jotab two thousand and one jotab two thousand and one j o t h a b two thousand and one ṣùgbọ́n tó bá jẹ́ lórí Facebook, Facebook uh, cac underscore okeyanu ẹgbẹ́dá one at yahoo dot com ní ti Facebook àwọn ìkóríta tí a ti lè rí mi nìyẹn. pàdé nìyẹn. bẹ́ẹ̀ni ma. ilé ìjọsìn yìí. ilé ìjọsìn wa wà ní Christ Apostolic Church nọ́mbà eleven Fakanbi ní Okunola bus stop Ẹ̀gbẹ́dá nọ́mbà eleven Fakanbi street Okunola bus stop Ẹ̀gbẹ́dá ibikíbi téèyàn bá ti ń bọ̀ bẹ́ẹ̀ni Ẹ̀gbẹ́dá lẹ́kọ̀ọ́ ẹ ṣeun ẹ ṣeun bàbá wa ẹ ń torí pé a sì tún máa tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ lọ yìí wípé kò tí ì tán síbẹ̀ bàbá wa sì tún padà bọ̀ lórí ètò ẹ ọmọ tí ń fi eléyìí dágbére lẹ́ni náà nìyẹn ó dá mi lójú wípé kò tí ì tán gbogbo ìlàkọjá tá à ń là kọjá pátápátá náà ni ọlọ́run máa mú wa rìn kọjá lórúkọ jésù kristi ẹ ti rí pé ẹ̀mí ọlọ́run ẹyọ kan ni ẹ tó ẹ bá ní ohun kan tàbí méjì tẹ fẹ́ bá mi sọ ẹ pè mí sórí nọ́mbà mi zero eight zero five nine three nine nine three one zero zero eight zero five nine three nine nine three one zero ẹ pè mí ẹ màá dá yín lóhùn tẹ̀yin bá jẹ̀ránṣẹ́ ọlọ́run bíi bàbá wa tẹ́ ẹ fẹ́ wá sórí ètò tẹ́ ẹ fẹ́ wá gba àwọn ènìyàn níyànjú ẹ pè mí màá dáhùn tẹ́ bá ní ohun kan tàbí méjì tí ẹ fẹ́ bá wa sọ ẹ pè mí zero eight zero five nine three nine nine three one zero mo ti dágbére lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni náà nìyẹn mo ń gbà ládùúrà pé gbogbo ìbùkún tẹ̀ ti gbà lẹ́ni lórúkọ Jésù á mọ́ yín lórí nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ eré àtayọ̀ ni kí n tún fi pàdé yín Ọlá Ọ̀nàbàjò náà lèmi jẹ́ ó dàbọ̀.